ẹ kúṣẹ́ lẹ́ǹkan sí gbogbo bí tẹ́ ti ń fi ojú ayọ̀ ń wò wá orúkọ tèmi lẹ́ǹkan kò yí padà orúkọ tèmi ni bàbá confam jp òdu ni mí a kì í ṣe àìmọ̀fọ́lọ́kọ mo dẹ̀ tún máa ń tẹnu wọn ní gbogbo ọ̀rọ̀ mi nígbà yìí náà pé kì í ṣe ti ìgbéraga tí n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ohun tí ènìyàn bá jẹ́ ló dáa kí ènìyàn kó fi ẹnu ara ẹ̀ máa sọ jáde gbogbo ẹ̀yin màmá wa àti bàbá wa ẹ̀gbọ́n wa àtàbúrò wa ẹni tó jù wá lọ ẹni tó kéré sí wa mo kí yín lálẹ́ yìí o torí tí ẹ ti ń wò mí egbògi tí mo kó wá yìí lálẹ́ yìí mo fẹ́ kó fi ara balẹ̀ kó fi máa bá mi lọ egbògi kìíní tí mo kó wá òun ni penis enlargement fún àwọn tí oko wọn bá kéré ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ máa ń pè mí wọ́n máa ń bẹ̀rù wọ́n á ní jẹ́ táwọn bá rà á wọ́n á ní jẹ́ kò ní side effect wo egbògi nìyí o mi ò wá sọ tèyìnbó bẹ́ẹ̀ náà ni mi ò bẹnu àtẹ́lù tèyìnbó ṣùgbọ́n èyí tèmi ṣe yìí àwọn tí wọ́n ti rà á wọ́n ń kan sára sọ́lọ́run nínú ayé wa ni wọ́n ò sọ pé bóyá ó ní side effect kan ọ̀nà kò tiẹ̀ sí side effect ṣé káwa náà tó ṣe nǹkan táwa náà máa padà ká máa padà test ni ṣe it is three in one three in one penis enlargement yìí three in one ni ìwọ tí okú ẹ bá kéré ìwọ tó kú ẹ bá kéré ló wà fún un tó wá fẹ́ yẹ kí okó yẹn kó jáde síta dáadáa kó tún sanra kó wá jáde òun ni ṣètò tí okó ènìyàn bá kéré àti gbádùn ìyàwó ó <laughs> máa lágbára o má jẹ́ kí wọ́n lọ máa ṣe kinní yẹn fún ìyàwó ẹ níta kí o tètè ṣe kinní kó ọ̀dà kíákíá kó ọ̀dà òun experience wípé okó ẹ kéré obìnrin máa ń complain tó bá wá rí i tó complain fún ẹ <laughs> ikú tó ń pani nìyẹn o hmm. ẹlẹ́ẹ̀kejì tí mo tún máa tún mẹ́nu lé nínú fídíò yìí òun ni egbògi lospankant ìwọ tí àtúwẹ tó bá wà wọ́tìrì àtúwẹ kò pójú òṣùwọ̀n òun nìyí wà fún ọlọ́run dẹ̀ ti ń ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àwọn èèyàn mọ́pẹ́ wá àwọn tó ń rà wọ́n mú ọpẹ́ wá gidigidi gan bó ṣe wà yóò tó kọ nídìí nìkan bú síbi half bù sínú cup kó dẹ̀ mú picnic kó dá sí i máa fún ẹ ní ọ̀sẹ̀ méjì máa ní kó lọ check ara ẹ wò nǹkan tó wà lọ́wọ́ wáyé because ó máa ń dènà kí ọkùnrin kó má lè fún obìnrin lóyún òun ló wà lọ́wọ́ mi yìí ẹ egbògi lospancant òun ló wà lọ́wọ́ mi yìí ẹ òun experience wípé waste máa ń ru ẹ́ ó máa ń sún ẹ gẹ́ẹ́rẹ́gẹ́ wo ohun tó nídìí nìyí egbògi ọ̀pá ẹ̀yìn òun ló nídìí gbogbo waste máa máa rú ẹ ẹ̀yìn máa máa rú ẹ waste máa máa sún ẹ o ò ní lè dìde tààrà ẹ o bá ń tiẹ̀ tún bóbìnrin ṣeré gan wàá máa pín gbogbo yẹn ń ṣe báyìí jẹ̀kẹ̀jẹ̀kẹ̀ wàá máa pín ẹ̀yìn rú ẹ onídìí ọ̀pá ẹ̀yìn má ṣe rẹ léṣe tó tó o bá ti bẹ̀rẹ̀ sí experience nǹkan tí mo sọ yẹn tó o dẹ̀ tètè mójútó ó máa develop sí nǹkan tó tún tóbi jù bẹ́ẹ̀ lọ ọ̀pá ẹ̀yìn nìyí kó ọ̀dà fún kíákíá egbògi ọ̀pá ẹ̀yìn òun lórí yẹn lọ́ọ̀kan yẹn egbògi kẹta tí mo tún fẹ́ mẹ́nu lé nínú fọ́nrán yìí ni egbògi ìdákọ́lẹ̀ egbògi ìdákọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú yín màá kàn máa wò yín ni ẹ máa máa ráwọn tó ń fi iṣẹ́ sílẹ̀ lórí Facebook <laughs> ẹ̀rí àwọn èèyàn máa ń pa mi wọ́n ráwọn tó ń fi iṣẹ́ sílẹ̀ lórí YouTube jẹ́ kí n sọ fún ẹ o ẹni tó ṣe ẹni ẹni tó ṣe alábùkún tó bá jẹ́ wípé òun fi sílẹ̀ ni wàá rí i pé alábùkún ò ní di àkókò táwa yìí tẹ ọ̀rọ̀ àwọn tó wá ń wò ó ìkíní màá rí pé ẹ̀kọ́ ń wéṣí dátà yìí ni ìkejì màá máa rí pé ẹni wá fà òun wò fò nítorí pé ẹni tó ń gbèrú fídíò yẹn jáde ó fẹ́ jẹ́ kẹ́ ẹ pé òun ni. kò pọ́síbù kéèyàn fi even ìwọ tó ń wò mí nǹkan tó di nǹkan tí ọlọ́run fún ẹ tó yẹ pé òun ló máa jókòó lé lórí láti fi jẹ́èyàn láyé kó wá máa wá síta kó wá máa sọ. So fake ló ń dúrọ́pù fún yín tí kì í bá ń ṣe fake ni adúrí iye àwọn èèyàn tó ń pè àwa lójoojúmọ́ wọn ò ní pè wá mọ́ àwọn tó wà lórí Facebook tí wọ́n ń fi iṣẹ́ orí iṣẹ́ jàtijàti sílẹ̀ wọ́n kì í ṣe hundred they are fake má tọ́ra ẹ̀ ìdákọ́lẹ̀ òun lè mímú wá fún ẹ yìí o fẹ́ bóbi ní sùn òkú ẹ wá ṣe gbẹrẹgbẹ òkú ẹ ò le ìdákọ́lẹ̀ ni o ọ ìwọ pẹ̀lú obìnrin wà nílé okó ẹ̀ ò tiẹ̀ move ara ẹ̀ ò move ìdákọ́lẹ̀ ni kó o tètè ọ̀dà fún egbògi ìdákọ́lẹ̀ tó ń ṣiṣẹ́ wo ó ń ṣe iṣẹ́ bàjẹ́ bàjẹ́ àwọn èèyàn ti testify sí kó má tọ́ra ẹ̀ òun ló wà ń bẹ̀ jẹ̀dí nìyí o ò bá ní jẹ̀dí lára o wà lamẹ́ríkà o wà ní UK jẹ̀dí torí akọ jẹ̀dí ni wàláì tó o bá lò egbògi jẹ̀dí tó o bá lo jẹ̀dí tiwa wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o wàá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe ẹ jẹ̀dí ni tó o bá nídìí egbògi jẹ̀dí kó ọ̀dà kíákíá òun ló wà ń bíbáyìí ẹ àtọ̀ ẹ èyí náà afàtọ̀ la máa ń pè egbògi afàtọ̀ ni ẹ àtọ̀ ẹ ò tó díẹ̀ káàtó afàtọ̀ nìyí o lè ọ̀dà afàtọ̀ láti ọ̀dọ̀ wa egbògi ní gbogbo ohun tá à ń ṣe àwa kì í ṣe nǹkan bí omi egbògi ní gbogbo ohun tá à ń ṣe they are all powder and they are very active ṣe egbògi ẹ nìyí ẹ àgúnmu ẹ afàtọ èyí tí mo ti fẹ́ sọ nípa ẹ̀ ní àlékó o lè ṣe dáadáa lórí ìyàwó ẹ láàárín one minute o ti ṣe jọ ọ o ti padà sílẹ̀ ṣorí nǹkan tó o nídìí nìyí egbògi ayeko bẹ́ẹ̀ ni ó ṣe ń ṣe lọ thirty minutes pé máa dúró nìyí tó bá rìlíìsì kínní tó bá máa tún gbé sí padà ó lè má padà rìlíìsì tó máa fi ṣe tán. àwọn èèyàn they they are tested okay they are tested confirmed gbogbo tí mo. No, no, tí mo kó sílẹ̀ yìí pátá àwọn èèyàn ti dán wò wọ́n ti test ẹ̀ àwọn àwa àwa listen to me gbogbo táwa wa ń sọ yìí listen everywhere tó bá wà ló lè wá báyìí through the help of DHL DHL la fi send a product wa to every country wọ́n dẹ̀ máa gbé wá síwájú step ẹ̀ ṣe má waste time rẹ̀ tó o bá rí páwọn nǹkan yìí ń ṣe é kò ṣeé fi sílẹ̀ tó o bá fi sílẹ̀ tó ń pariwo pé gbogbo nǹkan tó rí ìnà láì ìnà láì. I am telling you, it will develop to what you don't want. tó bá dẹ̀ wà nínú àwọn tó jẹ́ pé ìfà ló ń wá òfo ni òfo ni eh, àtijọ́ táwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí wọ́n ti ń dúrọ̀pù iṣẹ́ táwọn máa ní táyà dádì ẹ ṣe bàbá dúpẹ́ o eh, ẹ bá wa fi ṣe kiri kan sílẹ̀ o èèwo ló ṣiṣẹ́ nínú wọn talk to me pé tó bá pọ́n ò ní pẹ́ ẹ̀yin ò ní patronize wa mọ́ you will just have sent somebody in Nigeria please help me to get this and this do it like this and send it to me. ẹ má sí nínú àwọn tí wọ́n ń tàn àwa ò rẹ́dí láti tún ẹnikẹ́ni o but we are here to say the truth egbògi yẹn òun la mú wá fún irinu fọ́nrán yìí ẹ n fẹ́ kó pè wá kó send message sí wa láti order èyí tí o bá fẹ́ ní orí workshop number wa zero eight zero two two zero four zero nine five zero zero eight zero two two zero four zero nine five zero ibẹ̀ ni o ti máa order o máa send the order sí wa ohun tó bá fẹ́ àádẹ́sọ yìí tí à ń tà fún ẹ ẹ ṣé gan ni ojú ayọ̀ tẹ fi ń wò wá kò wá ní fọmọ yín lágbárí don't still remain in that position tó máa máa sọ pé na lie na lie and then ìwọ tó wáyé pé àwọn nǹkan tó gbé sórí Facebook tí wọ́n ní lọ ṣe lọ ṣe òun ni o fẹ́ máa tẹ̀lé <laughs> ọlọ́run ò ní jẹ́ kí ogun tó wà láyé ẹ padà ṣe ẹ́ léṣe àlàáfíà nìkan.